الذي خلقكم من واحدة خلق منها زوجها الله الذي تساءلون به والأرحام واتقوا الله إن الله كان عليما رحيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا

من كتاب الحكم والميزان في مصطلحات الكتاب حديث في أن أنا بغلي في أولي في هنا باب إثبات الشفاعة وإخراج الموحدين من النار أنه نبي الله الشفاعة في سته وإخراج موحدنا من النار أتبعوا على يدين توحيد الداخل يؤمنون فمن جبل يراود عقيدة أهل السنة والجماعة لا يريد شفاعة له يستنبه ويقول على ذلك لتشفع النبي صلى الله عليه وسلم kan kájọ ní máa ṣe ṣọlọ́lọ́ àìsọ́lọ́ ní àwọn àdìmọ́jú àwọn tí wọ́n ṣe kájọ ní mọ́jú ṣàbá kájọ ní máa ṣe ṣọlọ́lọ́ àìsọ́lọ́ báwọn ẹni tí àwọn èèyàn kan tí wọ́n bá lè ní ẹni tó rẹ̀ sọ̀rọ̀ ṣàbá èyí tó ṣe pàdé ní máa ṣe ṣọlọ́lọ́ nípa àwọn ènìyàn tó ń pè sọ́wọ́jà tó ń ara ó sì fi dandan káwọn ènìyàn wọn náà ṣùgbọ́n wọn ní sọ̀rọ̀ ṣàbá ìtúnṣe pàṣẹ ìṣúná ìṣúná tó máa ṣe fún àwọn ènìyàn wọn jẹ́ lẹ́sẹ̀ náà ló pẹ̀lú ṣùgbọ́n wọn ní sọ̀rọ̀ àwọn ṣàbá àyè àwọn aṣọ ìṣúná wọn ti di ẹ̀kọ́ lẹ́fà nínú ìṣúná ìṣúná ṣàfà àwọn oríṣiríṣi àwọn èèyàn ló ń dúpẹ́ àwọn àmàlàkọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ àwọn màlàkíkà òṣìṣẹ́ àlùfáàdì òṣìṣẹ́ àṣìyàmù òṣìṣẹ́ ṣùgbọ́n ìṣùgbọ́n ìgbàgbọ́ ìṣùgbọ́n ìṣùgbọ́n fáwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ láńkà lẹ́yìn yóò jẹ́ táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ó ṣe ń lọ́rọ̀ àwọn àlùfáàdì òṣìṣẹ́ wà wọ́n fi yapa sí ìṣẹ́ṣẹ́ àwọn الخوارج والمعتزلة àwọn obìnrin tí wọ́n àwọn ní òsì ṣàfáà àwọn àmì òsì lọ́gbọ́n pé ṣàfáà ń lẹ nítorí ọ̀rọ̀ náà wọ́n ṣàfáà ní wọ́n tààrà ọkọ̀ wípé làṣẹ́ pàmò ṣàfáà àti ìlà mọ́nà àti ìlàbọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàlá ìlú kọ́lẹ̀ ìsìnkẹ̀ òní wúlò àyàfi fún ẹni tí ọlọ́run bá yọ̀ǹda fún wọ̀rọ̀ ti aláwọ̀ kọ́wùlẹ̀ tó sì yọjú sí ìrẹ́ni pé ọyọ́nú sí kọ́ sọ̀rọ̀ rẹ̀ sí gẹ̀yẹ́. nínú àyà mi táwọn alòsùn mẹ́wàá lórí ẹ̀ kò lọ́rọ̀ náà lọ sí pàṣẹ ọ̀rọ̀ láyé ṣàkúrẹ́ ẹ̀lá yẹmọ̀nà ìta lọ. ní sí àyàfi fún àwọn ẹni tí ọlọ́run yọjú sí láwọn kàwárí jà káwọn ọmọ ọ̀rẹ́ jìlá àwọn délá ọjọ́ ìṣàkà onílò ìṣàkà jẹ́gbẹ́ ìfẹ́mi náà sí ìṣàkà wọ́n ní sórí ọ̀rọ̀ ọlọ́sọ sọ wípé ibi kò ní kúrò fún ọ̀rọ̀ látọ̀kọ̀ àwọn ìṣàkà àti ìṣàkìrẹ́ ìdìbì àwọn olùsìnkì òní wúlò fún ọ àwọn káàfì wọn ni wọn ni àyà yìí àwọn àlọ́ ọ̀dọ́ ẹni tó dé tẹ̀sà àgbọ̀fẹ́ àárín ìgbẹ̀ tó ti kọ́ tẹ̀lé náà sí. orílẹ̀-èdè máa rí àgbà tó tẹ láàrin àwọn ákùnrin àtàwọn àwárí. ìbáwọn kàmáàlì ti ní nítorí ẹ̀sẹ̀ wọ́n sọ̀yọ̀ lédè ìròyìn ìpínlẹ̀. ìlú sàfà ni àyà àti àwọn ẹ̀rí tí a fẹ́ máa kà mú ẹ̀nà ọ̀dà bá wọlé máa fẹ́ wọlé sílẹ̀lì ètò ìbáwò ìgbà ti sàtàá ẹnu ọ̀dà sí pé ìgbẹ́rin lẹ́nu ìtọ̀ wà ìṣòro ìṣòro wà kéde nàbí nàná àti mímú àwọn ẹni tí wọ́n lé pọ̀ nínú ìjáde kúrò nínú náà. أبا عبد الله حديث في عام حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأرضاه في حديث لا وعلى صلى الله عليه وسلم في يدخل أهل الجنة يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة أو الحياة شك مالك وينبتون كما تنبت الحقة في جانب البيت ألم ترى أنها تخرج صفراء ملتوية هذا الحديث عن العلم الخبري إلا يرون في شفاعة ولا النبي صلى الله عليه وسلم يدخل الوطن من جنة من جنة أو أن الجنة هو الجنة wà á lò lẹ́ẹ̀rin náírà àwọn ẹni náà ọ̀nà ọ̀wọ̀ náà. ثم يقول الله تعالى ọlọ́run ọba àdéhùn ọlọ́run àwọn ọba ìlú káàkiri ìlú nínú ẹ̀sán ẹ̀kú jáde kú nínú náà nǹkan fi ọ̀lì yìí ìsọ̀rọ̀ àtàtì ní ìsọ̀mùdálé ní ìmọ̀ ẹni yóò tọ́ bá wà nínú ẹ̀ díẹ̀ ìwọ̀n tó mọ ní èkùkù tí máa ń sọ̀ lára àgbàdo yẹn nínú kí má dẹni tó bá wà lẹ́nu yẹn ọ̀yọ́ kọ̀rọ̀ tí wọ́n lẹ́nu ìhà wọ́n bá máa wọn ènìyàn jáde ní òfin ìlú náà tí wọ́n sì fi ìtura jù. ọ̀yọ́ kọ̀rọ̀ lẹ́nu fi náà lẹ́nu ìhàyà wọ́n á ju wọn nínú odò wọ́n pè ní ìhàyà àwọn ìhàyà ìjẹ̀bi ṣẹ́kẹ́ náà ní wọ́n lè kó ṣe èmi ìdílé àti àlẹ́ àlìháyà máa ń súnmọ́ òjò gbà ní àlìháyà àlìháyà tó èèyàn súnmọ́ ọ̀sẹ̀ mi máa ní kò ṣe yẹn létí lórí àdéhùn yẹn àbí pé èwo ló wí bẹ́ẹ̀ pé àlìháyà ni àbí àlìháyà tó ọ̀yẹ́ ń kú tó lẹ́ka mọ̀ ṣẹ́ǹkù tó lè ní tó ìyá ni lè sáyẹ̀. àwọn ènìyàn máa wá wù gẹ́gẹ́ bí wóró bí ṣe máa ń wù sí ẹ̀gbẹ́ yẹn tó fẹ́ wọ́n ti àgbàrá gé ẹgbẹ́ kan fi ṣe máa ń wù. alámùsàrọ̀ àdínà dákúrò ló sọ̀rọ̀ lẹ́yìn sẹ́nu yẹn. tí wò ó ké tí wọ́n rí ọba jáde á jáde ní ojú ọkùnrin fẹ́fẹ́. kò lè sẹ́gun ya kí ọ wá kà sí ọ̀rọ̀ ayọ̀ sí rìn bẹ́ẹ̀ ni gbé gbígbé máa ń rí ni. àdéhùn iná kò kọ́ ní gbéjáde ló ti dábẹ̀ sí náà. àkọọ́lẹ̀ àlè ìmọ̀ọ́nì àná ẹnu ọ̀nà tí sọ nípa àjùlọ tí ó wà fáwọn ẹni tí wọ́n nígbàgbọ́ àríwá kẹrẹ ọ̀hún tẹ́lẹ̀ bí ọba bá wọ̀ pé akẹrẹ láti níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí èèyàn ọ̀rọ̀ bá dẹ́gbà ní ọ̀sán wípé ẹ̀ ẹ̀yìn àná ẹ̀yìn àlàkùnrin ẹ̀gbọ́n ìdákàrí wà fún ẹ̀yìn èèyàn àwọn alágbárí látara akọ àtàwọn ọjà àdéhùn ṣe rúbẹn ọkọ bá ìlàlẹ ìdàárọ àwọn agbẹyìn kalẹ̀ ní ṣe rúbẹn ìran ìkàlọ yìí pé ìran nàìjíríà lélẹ ìran yorùbá lélẹ ẹjẹ àjàgbọ pé ìran nàìjíríà lélẹ wọn kọ bá ìlà àti ìdílé òní yorùbá yìí bò ní ìdàárọ ẹgbẹ̀rún

ẹnu ọ̀nà àbáwọn ilé mi láti wọlé lẹ́yìn láti fi ṣàfá àríyẹ láti padà sílẹ̀ lọ́ba yá. báàbọ̀ áàkiri àkẹlẹ̀ mẹ́rin òru ẹni tí yóò kẹ́yìn jáde nínú àwọn ọwọ́ náà ẹni tí yóò kẹ́yìn jáde nínú àwọn ọwọ́ náà omi ẹ̀fọ́ àwọn tí ó ti máa jáde àwọn tí ó ti máa jáde nínú náà pẹ̀lú sí pẹ̀lú àwọn onírànrẹ̀ ìtìkẹ́ láàtàlẹ̀ ìtìkẹ́. ẹni tí ọwọ́ akẹ́yìn اور nínú ọ̀nà ọ̀wọ́ la fẹ́ mẹ́rin bàbá yìí hadithu dáhùn ní ọjọ́ ní hadithu قال النبي صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا رجل يخرج من النار كبوا ويقول الله إذا فادخل الجنة ويكفيها ويخيل إليه أنها ملأى ويرجع فيقول يا ربي وجدتها ملأى ويقول اذهب فادخل الجنة ويكفيها فيخيل إليه أنها ملأى ويرجع فيقول يا ربي وجدتها ملأى ويقول اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك مثل عشرة أمثال الدنيا ويقول تسخر مني أو تضحك مني وأنت الملك ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نوادره وكان يقال ذلك أدنى أهل الجنة منزلا. هذا الحديث الله بن مسعود رضي الله تعالى عنه في عباد تعالى أن يوم أي كان يسمع صوتا يوم أي كان يكون من الوسائل عبد الله بن مسعود رضي الله تعالى عنه ولا النبي صلى الله عليه وسلم إني لأعلم أعلم آخر أهل النار شروطا فيها. نبي يقول يا الله ọmọlẹ́ni tí ọ̀tẹ̀ yìí jáde fún lẹ́nu àwọn ọmọ náà. Wà á ṣẹ̀rọ káàkiri lè jẹ́sẹ̀ tí ó kù rà. Tó bí dájú òun ni ó fẹ́ yìí fún àwọn ọjọ́ wà ní jẹ́nu ẹ̀rí ẹ̀ta lójú. Òun ni ọ̀tẹ̀ yìí jáde fún lẹ́nu àwọn yẹn ti jáde jáde fún lẹ́nu. Òun ni ó sì kẹ́yìn ìwọlé sálẹ̀ jẹ́nu. Sálẹ̀ ni náà, àdébùsùn láàfọlá ni ọlọ́sìn ló yàtọ̀ arákùnrin kan ni tó ń pé yọ jáde lálùjẹ́nà àbúwájú lẹ́tọ́ ẹgbẹ́ yọ dojú bolẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé yọ dáwọ́ tẹlẹ̀ táwọn dábàá ti máa ń rìn yẹn ní òkè yọ fọwọ́ nílẹ̀ yọ tẹ̀lẹ̀ nílẹ̀ yọ máa fi lè lọ. bọ̀yẹ̀ kúrò ló lọ ọlọ́wọ́n máa sọ báyìí pé ishab fádìkù lè jẹun náà máa lọ ọlọ́wà lẹ́nu ọ̀yà sí ìhà arákùnrin yẹn ọba dá lẹ́nu ọ̀yọ̀ kẹ́yà lórí lẹ́yìn ní àtúnẹ̀ àmẹ́lá. yóò wọ́n wá yàwó rẹ̀ sí lójú wùsẹ́ ọmọ àrí lójú rẹ̀ àtúnẹ̀ àmẹ́lá àlùjẹ́nẹ̀ máa ti kẹ́kẹ́kẹ́ fún pọ́pọ́. òsín pèsè mọ́ ẹ̀rọ lábàlẹ́ ìdúgbò pẹ̀lú ẹlẹ́rọ mẹ́jọ.

ọ̀yọ̀ kó ló ta ní kó padà fọ́ọ̀dù lè jẹ́ lọ́wọ́ àlùjẹ́ nà ọ̀yọ̀ àti ìhà arákùnrin ọba àbúdé bẹ́ẹ̀ ọ̀yọ̀ ẹ̀jẹ̀ lómi lẹ́yìn láti ná wọ́n wá fi yàwó rẹ̀ sí lójú bí ẹni wípé àlùjẹ́ yẹn kú kọ́kọ́ ọ̀yọ̀ lè jẹ́ àtúnpadà lẹ́ẹ̀kì ọ̀yọ̀ kúrò yàrá adùn ọlọ́run adébọ̀ bá ní ọdún ọba adẹ́dọ̀ sọ pé ní àlùfáà lè kó lè lè jẹ́ náà àdépadà ọ̀nà wà ní jẹ́nà wọ́n á jẹ́ kí n sọ fún ọ fa ìsìnà ẹ̀láka mẹ́fìlá tó di yá wà á ṣàràkà áṣàrẹ̀. àlùjẹ́nà tó wù gbogbo fọ́fọ́ yẹn tí ò sí sí ìbílẹ̀ mọ́. ń fún ọ níbẹ̀ gbogbo ayé báyé ṣe tó yẹn. Wa àmúgbáàlìhà wàásàrọ̀ṣẹ̀ àmúgbáàlìhà àti ti fi sáwàdà ni àwòsẹ́ àkókò àbí ọlọ́run ti fi rẹ́rìn ọlọ́run máa wà á ń sẹ́lú mẹ́lì yẹni pé kọ̀tọ́jú ọlọ́run ọba mi ní sáwàdà òun fi bí rẹ́rin ni wà á ń sẹ́lú mẹ́lì ọba olùkápá sì yẹ ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم أفاوى عبد الله بن مسعود رضي الله تعالى عنه قل ولدي وجد الله صلى الله عليه وسلم ضحكة تقوى إذا صفاتي في دبي àtà àbádà bìnà wá yé lọ tóbi ti wípé èròjà tẹ́lẹ̀ wà láǹtẹ̀ ẹ̀ta wọ̀kẹ́hánà yẹ fún wọn là nẹ́bí wa jẹ́ ìṣẹ́ sọ báyìí ọmọ àlùfọ́lá pé báyìí ga ẹ̀jìnà àhàlẹ̀ ìṣẹ́lẹ̀ nìkan sí i ẹni tí kò rẹ̀ ń kéré ní ìsàwọn ìjọba ìrẹ̀lẹ̀ gbogbo tá a máa ń sọ fún afẹ́ láyé tá a ń tẹ́lẹ̀ rẹ̀ yóò gbogbo ẹ bá lè rẹ sí ẹwọ àwọn àpẹẹrẹ sọpọ ta fún wa níjọ yìí gbogbo ẹ ẹ bá lè rẹ sí pé a máa ń fẹ́ kí ní ìlàjì o àǹfẹ́ẹ̀lì rẹ lẹni tó wà ní tẹ́lẹ̀ kẹ́yìn tó sì sí kò sí kéré jù láti tẹ́lẹ̀ ṣe o yàrá ẹni bá lè tẹ́lẹ̀ ìjọba ṣe bá tó kú rẹ ẹni gbogbo tẹ́lẹ̀ yẹn ní wà ẹni gbogbo ilé ọwọ́ àti ìgbà rẹ sí àkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló gbẹ láti wà ní tẹ́lẹ̀ láti ṣiṣẹ́ olóró alágbára ọ̀gbìn tàbí àti ìwà àti ìṣirò ẹ̀rí. Àdìsí ìgbọ́pọ̀ kan ni wọ́n gbé jáde nínú kìtàbù ìfọ́ eighty one ábàámi ọlọ́dọ̀ ọ̀kànlélẹ́ àádọ́ta àbámu sí àtúntò tẹ́tẹ́ ní lọ́dọ̀ ẹnu ọ̀nà ìlú sọ nípa ìròyìn àwọn ìjẹ́ńdà àti ìròyìn ẹnu ọ̀nà àbáwọlé ni láti wọlé tuntun. ó tún fẹ́ lé sí àlàyé ẹni tí kò rẹ̀ máa kéré jù náà lè jẹ́ ẹni tí kò rẹ̀ máa kéré jù náà lè jẹ́ wọn lè pàdé ìpàdé náà lè rọ́jà náà lè jẹ́ àárẹ̀. قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة فيقولون لو استشفعنا على ربنا حتى يريحنا من مكاننا ويأتون آدم ويقولون أنت الذي خلقك الله بيده ونفخ فيك من روحي وأمر الملائكة فسجدوا لك فسجدوا لك فاشفع لنا عند ربنا ويقول لست أناق ويذكر خطيئته ويقول ابتوا نوحا أول رسول بعثه الله ويقتونه فيقول لست أناس ويذكر خطيئته تبت إبراهيم الذي اتخذه الله خليلا فيكسون ويقول لست أناس ويذكر خطيئته تبت موسى الذي كلمه الله فيكسون ويقول لست أناس ويذكر خطيئته تبت عيسى فيكسونه فيقول لست أناس خفت محمدا صلى الله عليه وسلم وقد غفر له ما تقدم من ذنبه وما تأخر فيفتوني فأستقدم على ربي فإذا فإذا رأيته وقعت ساجدا فيدعوني فيدعوني ما شاء الله ثم يقال ثم يقول ارفع رأسك سل تعطى سل تعطى وقل يسمع واشفع مشفع فأرفع ربي فأحمد ربي بتحميد يعلمني ثم أشفع فيحد لي حدا ثم أخرجهم من النار وأدخلهم الجنة ثم أعود فأقع ساجدا مثله في الثالثة في الثالثة أو الرابعة حتى ما بكي في النار إلا من حدثه القرآن. آه. ẹ̀yìn àdìsí eléyà àtàrí pé ẹnà ọ̀nà táwa náà ni àtìlẹ́ àtẹ̀lẹ́jẹ́ lẹ́sí mọ̀nzílátà fi lẹ́ni túbọ̀ rẹ̀ ti máa kéré ní nínú àlùjẹ́ nínú àwọn ọmọ àwọn ọmọ. أنس بن مالك رضي الله تعالى عنه wọ́n gbé gbà wọ́ọ̀rọ̀ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́kùnrin láti lọ pé yéṣu máa ń lọ ọkùnrin mẹ́ta ìyọmọ ìṣẹ̀yà ọlọ́run á tún gbogbo àwọn èèyàn lọ́jọ́ ìgbà ìṣẹ̀yà ẹ̀kú lóòrùn tí wọ́n bá ti wá sí lọ́dọ̀ wọ́n máa sọ báyìí pé làwọn ìṣẹ̀ṣọ́ àná àdáàrọ̀ nínú wọ́n bá ti parí wá ìṣẹ̀lọ́dọ̀ àtẹ̀dá wa yẹn. àwẹ̀ ṣàbá àdúrà ṣàbọ̀ kí àwẹ̀ ní kejì ìfura ẹ̀sán ní wàlúkàdé wàlàyà làásù ìṣàfàáyì wàlúwàsì ṣàbà yóòsì ìwádìí ìyọkàn. Ìgbàgbé rẹ̀ ìgbàgbé ṣàfàáyì ló túmọ̀ sí o. Àwọn ọjọ́ tí ọjọ́ méjì lè ṣe nínú ọdún wọ̀nyí. ìjọ kẹwàá ìwádìí olùdíje yóò mọ àrùn. ọdẹ ọlọ́wọ́ bá sùpánù ọ̀dọ́lá máa káwọn ìjọjọ́ ìjọba ìyá ọ̀sẹ̀ wọn máa wá sọ ìwé. لو استشفعنا على ربنا حتى يريحنا من مكانه tọ́ba já sí pé a lè wá ìsìn pẹ̀lú ọ̀dà àtẹ̀dá wa حتى يريحنا الذي مكان من مكانه يوم يكون يسجد لله يتاوعي إذا لقوا الإسلام ولو يسجد يوم نامو الله الله سبحانه وتعالى ويحسون هو وضع لك آدم عليه الصلاة والسلام ويقولون أن الذي خلقك الله بيده ó yọ ìrẹ̀lẹ̀ ọlọ́run kọ́ wa ara rẹ̀ dá. ọ̀lẹ́ papọ̀ bí ìkàlẹ̀ òwúrọ̀ náà ó sì tún fẹ́ nínú ẹ̀mí ẹ̀jọ́ lára. wà á mọ̀rọ̀ ìmọ̀lá ìkàtà ọ̀sájà ló lẹ́ ó dẹ́ pa àwọn ọmọlá ìkà láṣẹ wọn bá forí balẹ̀ fún un. wọ́n ṣe àlẹ́ mi rìn dàrú mi. kéjì wa lọ sọ́dọ̀ àtẹ̀dá rẹ̀. wàhálà yìí kọ́ ọ̀yọ̀kú ló lọ́sùn ògùn náà sùn ìwọ́jọ́ ọ̀sọ̀ fún ọdún pé lásìkò mú náà sí ìyẹn ní pé èmi ò sí láyé ìdẹ́ni lérò ní pé mo wà yán mo sọ́run sọ ní pé mi ò sí sí mọ̀ kí n sì fẹ́ yín o ọ̀yẹ́ ìgbọ́n kan pé kàtà ẹ̀rú náà bá sọ àtúnṣe rẹ̀ ọ̀yẹ́ kú wọn lẹ́kùn tọ́ba ìpè fún tunú ha ẹ̀rọ bá nẹ́bí lóhùn àbí sọ́lá bẹ́ẹ̀ awwala rasulin ba'athahu Allah òun àkọ́kọ́ rẹ̀ ń dájọ́ lọ́wọ́ méjì jù. Ẹ ọ̀pá máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹni tó ń pè ní ọ̀sùn òun lẹ́nu ṣe yí pé ìlú tí àtọ̀dọ̀ bá dé làwọn àgbà wọn lẹ̀ fà láti ẹ̀kọ́ fún lóṣù gbogbo. Òun mú sí wàhálà tẹ́lẹ̀. Ó lè ní wá ń ta omi yẹ̀ dàsìkò láàrin láàrin ìlú náà. عليه الصلاة والسلام لكن بعد ذلك عليه الصلاة والسلام قال يا بلى الجميل سيئة وبذلك الذي لا يموت عليه الصلاة والسلام أول رسول دعوة على بذلك ẹ̀kọ́ làkọ́kọ́ rẹ̀ ń tẹ ọlọ́run lórí rẹ̀. ẹ lọ bá lọ bọ́sí àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run tó lọ́n gbé dìde ọ̀yà kúrú náà wọ́n bá lọ bá ọ̀yà kúrú náà tó kù náà kù òun náà máa lọ sí à lè ṣe fún ọdún tẹ́lẹ̀ rò mí sí ọ ọ̀yẹ́ tó sọtí àtà ti dáadáa màdì rẹ̀ wí débẹ̀ lẹ́sùn ní ẹ̀kọ́ lórí ìdíkò lẹ́yìn fi mí sí ọ ọ̀yẹ́ tó sọtí àtà yóò àtọ̀ àṣẹ pèlè sí ìdèrè àṣẹ ẹ̀tọ́ ní hadith ìdí ọ̀sán làlẹ́ ìtàlọ́ pé títú hadith ìtẹ́lọ́jọ́lọ́ àwọn olùmọ̀ òfin tí fún wa tó bá fẹ́ lójú àwọn agbègbè àti ẹlọ bá dọ̀ tọ́jú àbọ̀wọ́ òṣìṣẹ́ ọlọ́sọ́lọ́ ti dìde sórílẹ̀ wọn lọ bá òdòdó lẹ́kùnkùn lẹ́kùn a ní ilé ipò àìsẹ́ lọ fi wí sí ẹ̀ ọ̀yẹ́ sọ̀rọ̀ pọ̀sí ìtajà òun àwọn àṣà àti ṣe rẹ̀. ó sọ ibrahim ọdẹ ọlọ́sá ibrahim alẹ́bí ìtàkàlọ̀ ọ̀wọ́ àríyìnlá ọlọ́run ló ní ààyè ọ̀yẹ́ ويقول وجود غلبت بلاكم أحن جيبو تكيرو بيدي جيبو باكو تكيرو ولا نبي إبراهيم عليه الصلاة والسلام ويذكر خطيئنا ويصع الشرك أولا بقى يقول أبا موسى الذي كلمه الله إذا لم بصر ها فيحجونه قلت لدى نبي موسى فيقول هنا لقد لكم هناك إذ جيبو كنت بيه ẹ̀ sọ̀rọ̀ pàṣẹ kàtà lórí láì fún sàrẹ̀ ìṣọ̀lá pẹ̀lú àwọn ní ọ̀sán àṣìṣe rẹ̀. ó sọ àyíṣà ọlọ́lọ́gbà àdé ọlọ́gbà lẹ́lẹ̀ àyíṣà ọ̀yàkùnrin náà àlè ìṣọ̀lá pẹ̀lú àwọn ọ̀sán ọ̀sán náà ọ̀yàkùnrin náà sọ̀rọ̀ lẹ́kùn owó ìdá ìdíkọ̀ òfin ti fẹ́ yàn. àlè ọ̀sán ìṣọ̀lá torí pàpà òun sì yìí wọ́n ti forí kù tó ti sáájú mẹ́ta àti tó ti lẹ́yìn ọ̀yà tó rí àdéjọsọ̀lá àtọ́lá tó ní wọ́n bá wá pàdé. Fàhàǹtà nínú àìlà rọ́ọ̀sì. Màá wá gbáyọ̀ ọ̀dà lọ́dọ̀ àtẹ̀dá mi. Àìlà ọ̀rọ̀ ayélujára ìyọ̀dá tó mọ fẹ́ rí ọlọ́run ni o. Ọ̀yẹ̀ tó dẹ̀ bá fẹ́ sùn ọ̀yẹ̀ kéèyàn kéèyàn Àwọn tí ó sì pẹ̀lọ́wọ́ àkàlẹ́ ní ẹgbẹ́ gbogbo mẹ́ta ní abẹ́ẹ̀kọ́. Ó lè jẹ́ mẹ́rin gan. Ẹni tó ní ìṣèṣì pẹ̀, òun làwọn tí wọ́n lọ báwọn ọlọ́run Ẹni tí wọ́n lọ wá sí pẹ̀ tó bá wá sí pẹ̀,

tí ó pẹ̀ mọ́ṣá aláwọ̀ ya àbúrò sí gẹ́gẹ́ nígbà tọ́lọ́ bá fẹ́ ní ó fi òun lẹ́dà ọmọ yorùbá lórí nígbà tó ń bá wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n á sọ fún mi pé ẹ ń para lórí rẹ̀ lẹ̀ sáyì tó ẹ̀ka béèrè á kò sáyé lọ rẹ̀ wọ́n kò yẹ yóò gbà sọ̀rọ̀ agbọ̀gbọ̀ bá lọ. Wọ́n sọ sọ́sọ́fà sípẹ̀ á sì fún ọ nípa ìṣe. Bàá sọ̀rọ̀ àti nínú agbórí ìbílẹ̀. Bàá sì mọ sọ̀rọ̀ sí níta ní ilé yọ àṣìwò. Yíwá fi ẹ̀yìn fún àtẹ̀dá àbí tí ẹ̀yìn lọ́wọ́ ìbọ́lọ́wọ́ ọ̀sẹ̀ ìkọ́ mi ẹgbẹ́ lọ wo síra kẹlẹ́ ká níbẹ̀ báyìí o. sọ́nbà àṣà ìwà sí pẹ̀lú àyè ọ̀yọ̀ hàtú yẹ hàtú wọn wà fúnmi lálà ibi tó dé dúró nìyí o. wọ́n fa àlàálẹ̀ fún mi. sọ́nbà ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ mi nàná ọ̀nà ìgbéyàwó lálà ìgbéyàwó kẹ̀ fún àwọn èèyàn tàbí gbọ́yà ẹ máa lọ fún gbogbo àwọn ẹgbẹ́ ìjọba nígbà yá àti tó bá dàgbà ìra mọ́mọ́ tó gbà nígbà yá àti tó bá dàgbà ìra àti àwọn ọ̀dọ̀ yàtọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ ńlá. Àpá ẹni tó bá ti súnmọ́ ẹ̀mí o, ọ̀dọ̀ ẹ̀mí kan rí. Àwọn bá kan, àdéhùn àdéhùn ọ̀rọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ kan láàyè nígbà tó ń jà sẹ́ni ilé ìsìláàmù lọ́pẹ́ alẹ́ tó lẹ́ lọ sí ẹ̀rọ ìjọ ọlọ́run. ìjọ ọlọ́run ti rà ó sì fi mú mi kọ̀ sẹ́ni tó ń gbé ọ̀rọ̀ yìí wọlé ọ̀rọ̀ ìgbòho rẹ̀ fi pọ̀ sí ìjà yìí. ìgbòho rẹ̀ pọ̀ àbí ojú àwọn òṣèlú sẹ́ni tó ń gbé ẹ̀rọ ìgbòho wọlé lọ. sọ orí sì gbẹ̀mí yọ̀ọ́ yóò jẹ ẹni tó mi ẹni tó jọ mi yóò jẹ ẹni tó mi kan bí ìjọba òde sí ìjọ àwọn yóò mi pẹ̀lú àwọn aláàbí tó sọ sọ pé ìṣòro mi náà àwọn akọ̀ọ̀jà lè gbogbo padà dá ọlọ́run àwọn èèyàn. رؤوف رحيم ملائكته صلى الله عليه Màá tún padà níbi tó bá yẹ kọ́rọ̀ forí kẹlẹ̀ ní ìtùjú káwọn ní sí láwọn tó tún ìjáde. ọ̀sẹ̀ nípa fún orí kalẹ̀ nínú ìjọ tó pẹ́ náà. Ló bá tún orí kalẹ̀, ẹgbẹ́ bá ti rí lákọ̀ọ́kọ́ rẹ̀, ó lọ sí gbórí ẹ̀. Àní òbéèrè àfò, sọ àgbọ̀, ìgbẹ́ àfò nípẹ̀, àgbà ìpẹ́ rẹ̀. Ẹ̀rí. Màá tún gbórí lẹ̀ báyìí, yóò wá yin àtẹ̀dá pẹ̀lú ẹ̀dọ́ ẹgbẹ́ lọ́sẹ̀ kọ́ mi wọ́n á fún mi lálàbẹ̀ àwọn tó ń sọ bí lọ́wọ́ àbá mú wọn jáde tó lọ́nà nítorí wọn àlè náà. lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin àtà máa yẹ bùkọ́ ìdárè tí òfin ní kò tó dáná ẹ̀ṣin làwọn àbáṣe òkú. عشان يقدر على الحاجة على الحدود. فالقرآن حجة لك يعني أزيد واحد جاي يسافر خص أو يوم واحد. أوجد سكمل. لكن ما جاء بعد. هل يفعل الإسلام الله يجعل الصيام والقرآن يشفع عنه ààwẹ̀ àti àtùkà àwọn yóò sì bẹ̀rù a sì lè tún tún báyìí pé abẹ́ tí wọ́n rán bá ṣe ìmọ́lẹ̀ pẹ̀lú àwẹ́lẹ́ yóò sì nú ẹni tí wọ́n ṣe kí ni ọ tó sì pè mí ní sì bẹ́ wọn. ìyẹra sàfàlù màánù àánú ẹni tó sì bẹ̀ àṣìyàmù àánú ẹni tó sì bẹ̀. kí láwọn yóò máa sọ lórí ibi ìjẹ́ ọjà aláàbò rẹ̀ lọ́sùn. اللهم ìwọ ọlọ́run ó ṣàfihàn òfin bá ń gbẹ́ ní ilẹ́rú látara rí alùpàá tó gbọ́ wípé mọ̀ náà tó wù náà bí ìdí ó sùn nígbà ń ké mi náà nìwú bí ti ṣe náà bí láti ọlọ́run tó nílẹ̀ ní lọ́jọ́ fọ́ọ̀rù ọ̀tá rẹ̀ látara rí ọ̀tá rẹ̀ obìnrin pé àtẹ́sùn àwọn tí ó fi bẹ̀rẹ̀ kálukú náà tún láwọn ọdẹ tí ó kù ẹwọ̀n bí káàrẹ̀ òru bẹ́ẹ̀ lọ mọ́kà. ìṣe ìṣáájú òbí àwọn èèyàn fífi ti tẹ̀ láwọn lọ. ọdún ẹ fún òun ẹ má ka àwọn eléyìí lọ. ó ti lẹ́ni tí bọ̀ wá fún àwọn eléyìí. Bàbá ńlá mọ́ni àbáṣà òyìnbó àt àfàwọn ẹni tí wọ́n á bá dè mọ́lẹ̀. Ìgbẹ́ ọ̀hún oníkàgbú lóhùn lòún nìkàgbú mímọ́ làwọn eléyìí sọ́lọ̀ yẹn kílẹ̀ adìẹ ìjọlọ ẹ̀káwò ìdẹ bá fẹ́ máa kó lẹ sáwọn lọ ìdáwọn eléyìí ọ̀tọ̀ lórí ìsí wọn àwọn nílẹ̀ àwọn àtàjá lálọ́pọ̀ àtàjá nígbà àwọn òṣèlú nígbà lẹ́yìn lọ́pọ̀ àtàjá àdéhùn ìmọ̀ kò kọ́ ní wọ́n gbé jáde nínú ìgbàlọ̀ ọ̀rọ̀ máa kò dáwé ìwọ̀n. ẹnu ọ̀nà àbáwọlé ráàmù síta fún ìgbọ́sẹ̀ sí ìwọ̀n náà. ẹnu ọ̀nà àbáwọlé fún ìgbọ́n nípa ìròyìn àlùfẹ́ńdà àdéhùn ìgbé sí àásùmú. lọ́yẹ̀ bọ́ọ̀ tún nìyí yóò tún wá jọ kẹnu èyí tá a sọ sí òjò kẹnu bọ̀ òun tún wá kẹnu ọlọ́run bá ní ṣe àwọn àbá ẹ̀rì ẹ̀rì kékeré ìdílé wọn kọ́ mú wa yóò máa dà wá láwọn dájọ́ kékeré wá sàyè wọ́n mú èyí tó ṣe ní pé ẹ máa rẹ̀ ní jáde ní iye òfin ìgbó wa. wọ́n lé sípò àyè ìwà wọ́n yìí tẹ̀. wọ́n mú ìtọ́ àtẹ̀kẹ́ wa náà ẹ̀ á àdé ìjà sí àgbàlá rẹ̀. wọ́n lé ní àdé ìwà náà ìmọ̀ ní ìṣọ́jọ́ قال حدثنا محمد صلى الله عليه وسلم قال إذا كان يوم يوم القيامة ما جل ما جلس بعضهم في بعض فيأتون آدم فيقولون اشفع لنا إلى ربك ويقول لست لنا ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن فيأتون إبراهيم ويقول لست لنا ولكن عليكم بموسى فإنه كليم الله فيأتون موسى ويقول لست لنا ولكن عليكم بعيسى فإنه روح الله وكلمته فيأتون عيسى فيقول لست لنا ولكن عليكم بمحمد صلى الله عليه وسلم فيأتوني فأقول أنا لها فأستأذن على ربي فيقبل لي ويلهمني محامدا أحمده بها لا تحذرني الآن فأحمده بتلك المحامد وآخر, وآخر له ساجدا فيقال يا محمد ارفع رأسك وقل يصنع لك وسل تطع واشفع تشفع فأقول يا ربي أمتي أمتي فيقال انطلق فأخرج منها من كان في قلبه مثقال شعيرة, شعيرة من إيمان فأنطلق فأفعل ثم أعود فأحمده بتلك المحامد ثم آخر له ساجدا ويقال يا محمد ارفع رأسك وقل يسمع لك وخل تعطى واشفع تشفع فأقول يا رب أمتي أمتي فيقال انطلق فأخرج من كان من قلبه مثقال ذرة أو خردلة أو خردلة من إيمان فأنطلق فأطعم ثم أعود فأحمده بتلك المحامد ثم آخر له ساجدا له ثم أخر له ساجدا ويقال يا محمد ارفع رأسك وقل يصنع لك وسل تعطى واشفع تشفع فأقول يا رب أمتي أمتي فيقول انقلب فأخرج من كان في قلبه أدنى أدنى أدنى مثقال حبة تقدم في الإيمان فأخرجوا من النار فأنطلق آه. أني حديث ما لا ترى رأيان. أها أبدا. آه، آه، آه. قال أنس مالك رضي الله تعالى عنه قال محمد صلى الله عليه وسلم قال إبراهيم إذا كان يوم القيامة مات الناس في بعض فيأتون آدم فيقولون أو يوم أرجوك tó máa sáwọ́ náà ara wọn báwọn kẹ́lẹ́ ń sáwọ́ láàrin ilé àwọn ilé ìlú ti jáde wọ́n ti bọ́ sáàrin àwọn ẹlòmíì ọ̀yà tó nà áyà látara bóòlù ìdí òòlù ẹni wọn bá ti rí òkú pẹpẹ òkú ju bí àgbà lọ báyìí yọ máa rí yọ máa rí lórí kejì lórí yọ máa rí lórí kejì ni o yọ máa rí ọmọ ayé ọkàn wọn alẹ ló parí bí ojú òkú ti bẹ̀rẹ̀ àwọn ọ̀sùn tó máa lágbàá jù bẹ́ẹ̀ lọ pé kó wọ́n fún owó yóò ga ní gbogbo orí àfẹ́sọ̀yà bíjú bẹ́ẹ̀ lọ báwọn yóò ṣe máa ya polo ara wọn lọ́wọ́. ọ̀sà àti ojú sáré sílẹ̀ ìjọ yẹn lágbára ọ̀yà tó lè ha ẹ̀dá wọ́n máa lọ sáájà àlẹ́ ìsọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ àti wọ́n àzọ pé nípa aláìní ìlà ọ̀rọ̀bì àdékèjì wà lọ́sọ́dọ̀ àṣẹdá rẹ̀ ọ̀yà kúrò lọ́sùn náà ara lọ́jà ẹ̀wọ̀n tẹ́ ẹ ní ṣe ilé ṣe ولكن عليكم بإبراهيم أمام هذه الله إبراهيم فإنه خليل الرحمن tọ́lá ìlú ọlọ́run àjọjá ayé ni ọ̀yà tó lè ní wọ́n máa gbúra ọlá ìgbàlá ní ọ̀yà tó lù ìgbàlẹ́ mọ́dé lọ́sùn náà ilé iṣẹ́ ó dájú ìṣe ọ̀lá fi àmọ́ ẹ lọ bá ilẹ̀ ní ìlú oníwájú ọ̀sọ̀rọ̀ لكن عليكم بعيسى أما إذا بعد النبي عيسى عليه الصلاة والسلام فإن روح الله وكلمته فربي الله قلوا الله ولم الجبال الجبال فيأتون عيسى ورسول الله عيسى ويقول النبي عيسى عليه الصلاة والسلام قلت لها يوم لا ينسي يسير يقول ولكن عليكم بمحمد صلى الله عليه وسلم أما دوايا لولا محمد ọ̀yàtú ni àdébùsùlá àtọ́lá ni wọ́n bá wá bá mi bá àkóòlù ọlọ́ọ̀tọ̀. Ṣé àbúzọ yìí pé kìí ṣe fáàrí lọ́rọ̀? Bá àkóòlù wàá wá dáhùn pé alẹ́lá ní gẹ́gẹ́ kó lè ti pẹ̀lẹ́ wá bèrè yẹn. Ọlọ́ọ̀tọ̀. Àṣàzìnà àlàárọ̀ màá wá gbà yọ̀ǹda àṣẹ̀dá mi. Ọ̀yọ́ ìgbàlólé wọ́n yọ̀ǹda fún mi. ويلهمني محامد أحمده بها لا تحضرني الآن wọ́n wá fi lù mí àwọn ẹ̀yìn ló ṣe pé máa fi yin ọlọ́run ọba sùhánà ní ìrẹsì rẹ̀ mọ́tò ṣe máa ń sọ̀rọ̀ àrẹ́sì sọ fẹ́ fáwọn ọ̀sán àbíṣàn ọ̀dà àdúrà ìlànà ìyọ̀bá máa pín káàkiri fàhàmọ́dù òbí nílùkẹ́ mọ̀hàmídì àwọn wọ́n àkérò lẹ́hùn ìtàjìdà. Àwọn awolẹ̀ bọ́lá òun lẹ́nu lọ́mọ àforí bẹ̀rẹ̀. Ọ̀yùkọ́ wọn kò fẹ́ yá Muhammad ẹ̀ fara àpẹ. Orí yóò ti pẹ́ lórí ìforí bẹ̀rẹ̀ yẹn lórí rẹ̀ lẹ̀. Wọ́n kò lè yóò tún máa lẹ́kì sọ̀rọ̀ àgbọ̀ndọ̀ ọba tọ̀. Wọ́n sàlì tó rùbà béèrè àfún ẹ̀. Wọ́n sọ فأقول من ما أبقى يا رب ولا ما قدام أمتي أمتي جاهلاني جاهلاني ها ودي ما قلنا ويقال صالح وانا بابا النبي صلى الله عليه وسلم في ماله فأخرج منها من كان في قلبه مثقال بعيرة من إيمان. يوم مجدد lójú náà ẹni tó bá wà ní ẹ̀rí ẹ̀ ewu tó mọ bí ṣéró nínú ìyìn náà lọ́gbọ́n jáde àdéhùn láti lọ nípa àǹtọ́lẹ̀ nípa àpò àyè máa lọ láti ṣe bẹ́ẹ̀ tó lọ tó mọ àrùn máa tún padà fàáhìmọ́lù wo ìdílé ìgbà ààrẹ máa tún wá yẹ ọlọ́run pẹ̀lú àwọn ẹ̀yìn lọ́lọ́gbọ́n wò lè tọ́ bí ìwọ̀n rẹ̀ ti rẹ̀ láì tó mọ wúlẹ̀ fọlọ́run ní orí kalẹ̀. ẹ̀kọ́ ìlà muhammadu fara fún òun gbẹ́fẹ̀ wọ́n lè muhammadu múlì lẹ́lẹ̀. wọ́n kò ní yusma àdìsọ́rọ̀ àgbọ̀ ìsmailẹ̀ àgbọ̀ ọ̀gbọ̀n bá sọ. wọ́n sẹ́ni tó ọ̀tá béèrè àfún ẹ̀ wọ́n sọ àfúnṣẹ́ bá ìgbẹ́ àgbìgbà ìgbẹ́ rẹ̀. fa àbúrò yàrá ọ̀sìn lábúgbé lẹ́ẹ̀kejì ó gbọ́ sí ó má sí ìjọ jọ̀ọ̀lì ẹ̀kúr wọn bá wọn sọ̀gbẹ́ àti lọ túbọ̀ fún jáde mọ́ ìdáná sí ọ̀gbìn yìí àtìnẹ́lì kọ́ọ̀lù dárúrọ̀sí àwòkàrí dára nìyí. kẹ́mọ̀ wípé ṣẹ̀yìn jẹ́rú ó tó ti ju ọmọ náà gún lọ abẹ́ ẹ̀rọ rẹ̀ jẹ́rú tó tóbi jù lọ lábẹ́ àti jẹ́rú àtọmọ náà gún èwo ló tóbi jù wọn náà òde èso mọ́tò òun ti fẹ́ àwọn tí máa ń wọn òṣùwọ̀n wọ́n mọ̀ pé jẹ́ róńgbó tó fi ju ọmọ ẹlẹ́gùn là fòpin náà lọ. bí ẹni ọdún jáde ẹni tó bá ti kọ́ wà lẹ́yìn ẹ̀ ohun tó kéré ju àfòpin náà lọ nínú ìmọ̀ọ́nì àbí ohun tó kéré ju káńsàlì ní ìmọ̀ọ́nì káńsàlì òun ní sáà bá fi ní àgbàdo náà táwọn tí wọ́n ń sọ̀ láì rẹ̀ máa ń sọ pé àwọn ogun tí wọ́n bá ti ṣe bẹ̀rẹ̀ ìgbérí tí máa ń fẹ́ kí gbogbo yẹn òun ni kárùkà yìí ẹ̀dá kù kí nílé ọwọ́ tí ìbá lọ àwọn ọlọ́fin tó tó ni wọ́n gbóṣùn ọ̀já ní bẹ̀. ẹ̀dọ́ ẹgbẹ́ mọ́ọ̀nì tó máa ń lọ. lọ́wọ́ dẹ̀ ṣe bẹ́ẹ̀. tó mọ àwọn olùrọ̀ bíà ìlọ́bẹ̀ lẹ́ẹ̀kẹta ìtù padà lẹ́ẹ̀kẹrin ìtù ayé ọlọ́run ẹ̀rì ìjọ ọlọ́run àti ẹ̀dàkù ẹ̀yìn tẹ̀lé súnmẹ́ padà níbi súnmá kẹ́bà fi lè ráàlú òṣìṣẹ́ ọlọ́run àti kẹ́rẹ̀ nígbà ìjọ́ ní onẹ́lọ́rọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn eléyìí ó ti ṣe pẹ̀lú àwọn ẹni tó ti pé wọn ò ṣe ṣírìkì máa padà lẹ́ẹ̀kẹrin máa tó wá yin ọlọ́run níbi kẹ́ni máa káàdì pẹ̀lú àwọn ẹ̀yẹ tó ma akẹ́rù ọlọ́run sáńjìlá máa tó wá ń pa fún wọn sí oríkẹlẹ̀ tó wọlé lójijì ikú oríkẹlẹ̀ yóò ní ìpalẹ̀mọ́ tí wọ́n ń sọ yẹn látòkè lọ́wọ́ alẹ́ kẹ́rẹ́ ọ̀fẹ́ lọ́lẹ̀ wù káwà ní ẹ olùbàdàn wa fún ìjọlẹ̀ bẹ́ẹ̀ ọ̀yọ̀kọ́ àlùyà Muhammad wọn àjẹrẹ Muhammad el sara ṣáì wọn bá ní bọ́ọ̀lù kan àti lórí ẹlẹ́ ọkùnrin ló máa sọ àgbọ̀ wọn sàlùkọ́ ọ̀tá béèrè ààbò ẹ̀ wọ́n sọ àkóso àpá àdúgbò pípẹ́ àdẹ̀gbà ìbẹ̀rẹ̀ bá àkórí àárọ̀ máa lọ sí ọlọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá rẹ̀ ìgbàlè ìmọ̀ ọ̀pá ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ìlọ́lá ọlọ́run wa mo fẹ́ báyìí ọyọ̀ ìjà fún mi àti yẹjú làwọn ẹni tí bẹ́lẹ̀ mi wọn mo tọ́ mọ bí ọmọ náà gún mi ní ìmọ̀ ni mo wá fẹ́ kọ ọyọ̀ ìjà fún mi báyìí gbogbo ẹni yóò sọ báyìí gbọ́dọ̀ ńlá ilẹ̀ àti ìlàlá yọ̀ǹda fún mi nípa àtàwọn náà ìdí ti fẹ́ wọn. ọba adẹ́ta wa sọ pé wà á ìgbà tí ó fi òkú omi kúra. ọ̀jàlá ni títóbi omi mo fi kúra. ọ̀kí borí yá gbótógbótó omi mo fi kúra. wà á gbọ́ ọmọ sí ìbàbàrà mi mo fi kúra. làkókò ìjẹ́ ìjẹ́ lè ha. òní yóò rọ̀ wíwá nípa. Bàbá mi dábọ̀ ọmọ wọn náà, ẹ̀rìṣẹ́ ti yóò rọ̀ láyé ìgbẹ́ wọn jáde tó bẹ̀rẹ̀. Adéṣì ló ni won ẹ̀yẹ́sì náà ti yoo ro laye igbe won jade to mu ko ni won gbe jade ninu idahun itan eyesi naa ti seyin ẹnìwọ̀n àbá wọlé ẹ ìdíje owó ti bá bọ̀ kàlá àti ọ̀rọ̀jù yóò fún ìṣẹ̀lẹ̀ ọ̀tún wọn àìsànjìyà ọ̀rọ̀ tí a ṣẹ̀dá fáwọn àlejò ọlọ́run sọ tó jẹ́ òkèjì àìsànjìyà rẹ̀. àdéhùn sí yọ wá gbogbo ẹ̀tàn nípa ọ̀rọ̀ àṣàkáyà gbogbo àwọn nǹkan tó yẹ kó wò ó tún tẹ́lẹ̀ tí wọ́n tún ta òun ni àdéhùn sí àdéhùn ọ̀rọ̀ àbẹ́kùn رضي الله تعالى عنه قال أوتي رسول الله صلى الله عليه وسلم بلحم فرفع إليه الذراع وكانت تعجبه فنهت فنهت منها نفسة ثم قال أنا سيد الناس يوم القيامة تدرون مما ذلك يجمع الناس الأولين والآخرين في صعيد واحد يسمعهم الداعي وينفذهم البصر وتدنون الشمس وتدن الشمس وتدن الشمس فيبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون ويقول الناس ألا ترون ما قد بلغكم ألا تنظرون من يشفع لكم إلى ربكم ويقول بعض الناس لبعض عليكم بآدم نعم حديث أبي هريرة رضي الله عنه قل لي ولا قول الله صلى الله عليه وسلم أبي هو عن الله صلى الله عليه وسلم يوما بلحم لجوك هو قاتل الله صلى الله عليه وسلم فرقي إليه الذراع أخيرا لغوانا لجوك الله الله عليه وسلم كان يحبهم yòówù tó jọ lóde máa ń nífẹ̀ẹ́ sí ńlá fẹ́rẹ̀ òbí wa àwọn ọlọ́lá wa ní ọ̀fẹ́rẹ̀ ọ̀sọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ ọ̀rẹ́ mi yọ lálọ́ sí táyì owó àjẹ rẹ ẹ̀rùbí gba ẹni tí bẹ́ẹ̀ lọ kálukú gbà wá ṣe fún ọ̀gá rẹ ti tó àjẹbọ bọ̀kọ̀tọ̀ apẹ̀rẹ̀ sẹ́mọ̀ bí àwọn òróró kan máa ń jáde nínú ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ló ti ọlọ́pàá ní ìfẹ́ ọlọ́wọ́ àwọn ààrẹ ọ̀sánlá ọ̀lẹ́ ìfàǹfààní ìta náà ìfẹ́dá wọ́n ló ti jẹ́ ọlọ́run bá wá gé díẹ̀ jẹ nínú ẹ̀ ọkọ̀ ìdá àwọn fi tá a bá ń jẹun àyè sọ̀rọ̀ àti bí bá ń jẹun lọ gẹ́gẹ́ nílé ẹ̀kọ́ mo jẹ́ ọba mu dáadọ́ fi pọ́ lórí

ilé jẹun kọbí ọjà bọlẹ àtẹján lórí ìdè lọba rẹ ní ìdè báyìí yóò máa fi lè lè ṣìkà àbí yẹn ń bu àmàlà báyìí wọn ń bu àmàlà wọn ń rí abọ́ àbọ̀ wọn ń gbọ́ gbogbo wá sí yékéyéké yóò máa lò ní ìyá mi lọ́bẹ̀ ìwọ̀n tí wọn àlọ́ àdúrà lọ́jọ́ mẹ́ta nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa tó ní àtúntà bá ń jẹun tàrí àjòkò dáyìí rà lóru.

ó lè máa gbégbó ẹja tó bá jọ lẹ́nu ayọ́ tó ló jẹ padà ẹ̀fọn lára ìmú gbogbo ẹ̀ka tó ń ṣe ní fún ọkàn ìkẹta sí táwọn adìẹ jẹun Báyé sọ̀rọ̀ bí wọ́n ti ń jẹun bẹ̀rẹ̀ láti kọ́ ogun ẹ̀kọ́ gidi bẹ́ẹ̀. Ṣé ìgbé ìwọ́n jẹ́rìí pé kò sí ilé ẹgbẹ́ kan yẹn ti jọ̀wọ̀ láwùjọ. Ẹlòmí ni ó ẹ̀kẹ́ lójú tọ́gbọ́n máa jẹ́ lé lẹ́nu máa jẹ́ lé ní ibi fún tọ́wọ́ àgbà ẹ̀sìn lẹ́nu kan ti jẹ́ wúni ìfẹ́ wọn ní bẹ́ẹ̀ lẹ́nu kan ti jẹ́ wú. ìwé ìwé ìwé sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ yọ ẹgbẹ́ òbí bẹ́ẹ̀. ẹ má gbàgbé àbúrò olùsálà. nítorí tèmi gbà tó jẹ́ òun pẹ̀lú àṣẹ ìṣòwò àlẹ́ òṣèlá ó kù lẹ́gbẹ̀ẹ́ ó kù lẹ́gbẹ̀ẹ́ ó kù lẹ́gbẹ̀ẹ́ ó kù lẹ́gbẹ̀ẹ́ ìwọ ọ̀dọ́mọkùnrin èyí sílẹ̀ wọn. ọ̀pọ̀ ní ìyẹn mílì ẹni pé sádẹ̀bí ọ̀jẹun lọ́wọ́ gbà ẹ̀ẹ̀dáhùn mọ́ sí wọ́n jẹun lọ́wọ́ ni wọ́n kó lè ìyẹn mílì fọwọ́ ọ̀sùn rẹ̀ jẹun wọ́n kò lè nínú ọ̀yẹ̀rí ìyá jẹun fẹ́ ògbé atakú lóṣù ìròyìn lọ́sí lè dá lẹ́kọ̀ọ́ yẹn. wọ́n láti tuntun lọ́wọ́ àríwọ̀sọ́lá wọ́n wá sí ẹrẹ fúnjọ́ kan ọ̀rùn bí àìlè ìjẹ́rọ̀ wọ́n wá ní apẹẹrẹ sí ìjọba ẹrẹ yìí àwọn yẹn ti bẹ̀rẹ̀ tí wọ́n ní. ọ̀gá ẹ̀dẹ̀ ti tọ̀ ọwọ́ ọwọ́ adigbe díẹ̀ sẹ́gbẹ́ ọkọ ọwọ́ àtọ́lá yìí ẹ̀mọ́ láwọn èèyàn lásánà ìlú àjọyọ̀ ìgbàfà wọ́n bá gbé yógọ́ọ̀tù fún ìyá ọ̀làndíà ẹ̀wọ̀n gbà tí ẹ̀ ka díẹ̀ sọ́ọ̀fù ọ̀fẹ́ ah, kúrú ọ̀fẹ́ lọ́rọ̀ yìí ń borí gbà mọ́ lọ Sudan láti tó ìsáfẹ́ ìjà àtọ́jú ẹ̀ ẹ̀ tẹ́tọ́ la bí àgbè lọ́wọ́ sí. Làtúnjọ́ bí ẹrẹ̀ yẹn jẹ́ ọlọ́run tẹ̀lé kọ́sọ́ sí wọn lẹ́nu wọn ni a lè fẹ́yìí ìlú fẹ́yìí ìlú náà ti yà ìgbéyà sáájú gbogbo ìrẹ́jọ́ mi là ń yà wàhálì tẹ̀dúró lè bí máa dájú ìjẹ́ ìmọ̀ bí máa dájú bí ìyẹn ti máa wáyé tẹ́ẹ̀bì ní pé mẹ́ra sáájú gbogbo àwọn ìrẹ́jọ́ mi là ń yà mọ̀ ẹ̀ wo ti wẹ́ẹ́fẹ́ màkì ẹwà dúró lọ́lọ́ wúlẹ̀ ẹ bá gbàgbé kó jọ lọ́wọ́ mú apẹ̀rẹ̀ lọ́wọ́ ẹgẹ́sì tí wọ́n sẹ̀ gé wọ́n sẹ̀ gé jẹ́mbẹ̀. Fáni bọ́lọ̀ yẹn ti máa ṣẹlẹ̀ ní yíyó. Yẹ̀jìmọ́ ọ̀wọ́ òwúyọ́ wọn ṣẹ̀yà àti ọ̀gbọ̀lẹ́ lọ láàkiri. Níjọ́ gbé ní àlùkẹ́yàmọ̀, àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn ọlọ́mọ máa kó wọn lọ. Bí sàáyìndì wà ilé. Sàáyìndì yẹn yàní àrùn kìnnìwá àti mùsùlùmí yẹn. Ilẹ̀ tó fẹ̀ tó fi kó tó á yá sí àwọn ọ̀sán orí òkè làwọn ọ̀sán bara àwọn ọ̀sán bara wọn ní ìkòdò láàbọ̀ kó yóò balẹ̀ jẹ́ òṣèré bẹ́ẹ̀ dọ́gba nílẹ̀ ẹ máa rí ẹ̀rí ọ̀yọ̀ sí ní àwọn ọmọ dáa ni olùpèpè ọmọ àpò ọlọ́rọ̀ gbọ́ wọ̀yẹ̀ oṣù homolibátọ̀ ojú wọn ní oṣù máa jẹ́ nǹkan tí wọ́n máa tọpa gbogbo nǹkan yẹn ojú wọn jẹ nílò jọyọ̀ wọ́n tẹ́lẹ̀ òróró súnmọ́ ọ̀yá gbogbo náà sàmì ẹlọ́gbọ́ ìbànújẹ́ yóò dojú ẹ̀ lára àwọn èèyàn wàlíkàmù àti ẹ̀gbọ́n ọ̀sán wọ́n là ètè ìwúrò èyí táwọn èèyàn lè gbé mọ́ra tòun tí wọ́n lágbára rẹ̀ wọ́n mọ́ là yàtẹ́ni lójú òde ẹ̀ lè gbé mọ́ra pàápàá ọ̀yọ̀ fúnrún bá àwọn náà sì lè bá wọn apá kan àwọn èèyàn máa sọ fúnra wọn wípé àlàáfíà ọ̀rọ̀ náà á ń tún sẹ́yìn náà rí oúnjẹ wa pẹ̀ báyìí àlàsàrọ̀ náà máa ń kọjú balágbọ́n fún sẹ́yìn náà rí ibi tọ́rọ̀ tó gbogbo lé lórílẹ̀ omi tọ́rọ̀ ìkéde àlàsàngoró náà máa ń yẹ ìfà àrẹ̀lẹ́gùn ìlàrọ̀ dúdú sẹ́wà lè wá ní kẹwọ́ talẹ̀ tí ó sì pẹ̀ yí yẹ kó ló bá عليكم بآدم فيأتون آدم عليه السلام ويقولون له أنت أبو البشر خلقك الله بيدي ونفخ فيك من روحي وأمر الملائكة فسجدوا لك اشفع لنا إلى ربك ألا ترى إلى ما نحن فيه ألا ترى إلى ما قد بلغنا ويقول آدم إن ربي غضبا يوما غضبا غضبا غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله وإنه نهاني عن الشجرة فعصيته فعصيته نفسي نفسي نفسي اذهبوا إلى غيري اذهبوا إلى نوح آمين أقول إمام عبد ẹ lọ bá dà wọn ọ̀yà gbóná àdàm ẹ̀rí pé eléyìí tẹ̀ sí ọ̀pẹ́rẹ́ àlàyé gbogbo àwọn eléyìí a jẹ kù tẹ́lẹ̀. bá lọ bá àdàm ọ̀yà kùlù náà yà Adam wọ́n yẹrẹ Adam àwọn ní bàbá abala dá ọ sí i. ikùnṣẹ́ náà ṣe ní àwọn akíṣì náà ní àtọ́rọ̀ yẹn lè dàbí ọwọ́ akíṣì inú bí ẹ ọmọ rẹ́jà ọmọ ìyá gbà lọ ní ìkùnṣẹ́ náà ó láwọn tí máa ń fa ìyà fáwọn ìṣòro káwọn àtọ̀tẹ̀lẹ̀ dání.

bọ́dọ̀ wáyé fáwọn kọ́kẹ́rẹ̀ dání táwọn bá ti dé ẹ̀rọ àwọn ojú sí wọn káwọn ti kó ní gbogbo eré àti pápátá wáyé ńlá àwọn oúnjẹ kíkáyà láì ní lẹ́gbàá wọn ni wọn lẹ́gbàá ọgbọ́ yẹn náà wọ́n bá kó bá wọn ẹ̀dá tó ní bíi pákó yóò kó bá wọn yóò máa fi ìwú yóò kó bá wọn lẹ́ẹ̀mí lẹ́ẹ̀kẹ́ àbí lára ara wọn wá sí báyìí lóòrè lẹ́gbàá máa di ọwọ́ ọlọ́run ilé òṣèlú òṣèlú kan rẹ̀ náà jẹ́ márùn láì ẹ̀rí ilé sí kẹrà ìdí òṣèlú ọ̀sìn láì Adam aṣọ abúlé bẹ́sàm bàbá abara ní kàlápàkà lọ́ọ̀hún ní ẹ̀rì ọlọ́run dá ọ̀gbẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ní pàkà fi ìkàlẹ̀ rọ ẹ̀ ó sì tún fẹ́ẹ̀ mi ti nínú ẹ̀mí ẹ̀ wà á mọ̀ràn ìmọ̀lá ní gàgá ọ̀gbẹ́jà ní ó dẹ̀ fà àwọn ọmọ ẹ̀láníkà láti ọba forí balẹ̀ fún ẹ̀ ìfà àlànà ìlànà rọ́ǹdì kéjì wa lọ sọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ àlàtàrọ̀ ìlànà náà ló fi tí wọ́n ní òrìwú dá wà bẹ́ẹ̀ lédè àlàtàrọ̀ ìlànà ọ̀dùnbàlá ọ̀dà tó òrìwú tó ti lógógó lára wa gbogbo ìdúrà yìí pọ̀ ọ̀yẹ̀kúrò àdà àdàmọ̀ wa sọ̀rọ̀ ìlú àlẹ́ ìsọ̀rọ̀

ìdí àti àwọn àdìjọ yìí bá àfẹ́ ètò bó ṣe kí ni ó yápa ó ṣe ló jẹ́ kí yẹn. Ádá àwọn àbá yìí lọ́wọ́ tó ọlọ́run ni wọ́n máa sùn mọ́ ni. Wọ́n lọ ọ̀rọ̀ sí sọ́jú wa. Ìkiri ó sì dídí àdíwájú yẹn. Olùgbé mọ́ sọ àgbàdàrà lọ́rùn ẹ́ bí kí ni ó ṣe ṣẹ́jára. Ọlọ́run ò ní á sì rù pẹ̀lú ikọ̀ kí yẹn. Bọ́lá òun ní á sì rù pẹ̀lú ká mọ́ wọn déédéé ìjọ tí wọ́n bí àlejò sùmárù sọ́lá dáadáa mi bàdà síbẹ̀ sáàmẹ́nu bàdé nìgbé sáàkẹ́ lọ́jọ́ òní ló fi déédéé tó tọ́ báwọn onímọ̀láàkì ti fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú calculation kìí ṣe pẹ̀lú ìdáfà wọn ọ̀dáfà wọn ọ̀dáfà pẹ̀lú calculation dáàbò mẹ́rùn dáàbò àdúrò pé tàbátúrò kọ̀mọ̀ríà tó jẹ́ 354 ẹ̀ẹ́dẹ̀rẹ̀kẹ́ àwọn ayọ̀ ọgbọ̀n yé báyìí ló fún wa tí wọ́n máa tà ní wàásù sínú pọ̀ táwọn padà sínú rẹ̀ fi tí tí ogún lọ́kọ́ sí wọ́n dẹ̀ sì sínú rẹ̀ káàkiri ayé káàkiri wọ́n sì gẹ̀ẹ́sì ẹ̀ pé òní ló ti lé lé bíbọ́ jù. ṣùgbọ́n wọn bá bọ́ jù bẹ́ẹ̀ lọ alisa àgbàdà ní lọ́rùn ìdáyé tọ́lọ́run ní àbíṣe wọ́n ní àbíṣe. nàbí láyé ajá máa ní kọ́lá tó ṣẹlẹ̀ yóò ní ọlọ́run máa tún kọ́kọ́ mi ní gbàṣẹ ìjà rọ̀ pa àfẹ́ ìtò ẹ̀mí ìfi ni wọ́n tó ti là lọ́dọ̀ àtàlẹ́. Títí àbúrò ìlànà rí o, ẹlọ́gbẹ́ ló fi ìtọ́jà kan fún mi. Títí ìlànà ẹlọ́gbà نوحا فيقولون يا نوح إنك أنت أول الرسل إلى أهل الأرض وقد سماك الله عبدا شكورا اشفع لنا إلى ربك ألا ترى إلى ما نحن فيه فيقول إن ربي عز وجل قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله وإنه قد كانت لي دعوة دعوتها على قومي نفسي نفسي نفسي اذهبوا إلى غيري ẹ̀rí آلي tá a tó عليه الصلاة والسلام ọ̀làmù عليه ọ̀dà àlè ọ̀tọ́jọ́ ẹ̀rọ ọba wọ́n bá dábà nẹ́bí lóru àlẹ́ ìsọ́lá ìsọ́lá ọ̀yẹ́ kúrú rẹ̀ yà náà wọ́n ní rẹ̀ náà ẹ̀sà àwọn olóṣù rẹ̀ làkọ́kọ́ rẹ̀ ń ti ọlọ́run ilẹ̀ ọ̀rọ̀ ẹ̀bà tó kọ́ sọ fún alẹ́ ẹ̀gbọ́n tàbí òkú sí wàhálà lórílẹ̀ tẹ́lẹ̀ bí o fi jẹ́ kí a rí ọ̀sùn láàájú dání láàájú náà àlẹ́ ìsọ́lá ìsọ́lá ayẹ gbogbo gbọ́rọ̀ kò sí wàhálà gbàdúrà báwọn èèyàn gbọ́rọ̀ mọ́ làdẹ́bí lóru ti di àkọ́kọ́ òṣìṣẹ́ lórílẹ̀ ọ̀sàmọ́ọ̀kà lọ́rùn àìdìdà ìṣàgbúra ọlọ́run dẹ̀ tún sọ nípa ó fi ọdí ẹrú tí máa ń sọ pẹ́ lọ́pọ̀lọpọ̀ ìṣọ́ àlàrẹ̀ ìlà ọ̀bí kéèkì wa lọ́sọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ ọ̀nà òṣìṣẹ́ wa fẹ́. àlàtàrà ọmọ náà ló fi sóòrí قد غضب اليوم غضبا لم يغضب قتله مثله adájọ́ àgbẹ̀dá mi máa ti bínú tí ò bínú ẹ̀ ṣáájú ṣáájú wọ́n láì yá máa ládùn àgbà ẹgbẹ́ dàáwó ní ìhà àlàáfọ́ orí ọ̀rọ̀ òsìlí bírò lè ìgbà yẹn ọ̀rẹ́ wọ́n bá ní ẹnìkan nígbà sọ pé ẹ̀yà ọ̀sáàlà rẹ̀ orílú àdẹ́jọ wà ní kò látẹ̀lẹ̀ wà lẹ́yà yá ẹ̀ṣẹ̀ ọmọ ṣẹ̀mọ́ náà lóbi ètùtù wọ́n fẹ́ sọ lára ní ọba ní ẹ̀yà ọ̀sáàlà rẹ̀ àdáàdùbọ̀sọ̀ lóòrò في إلقاء كلمته هذه في هذا المساء pọ̀lórí ibú àdínlẹ́dẹ̀ ọwọ́ alẹ́ ìkó tẹ́wọ̀ pé dá àlórí àfẹ́sí pé orí báyìí nítorí àlà àyà àti tí wọ́n bá tẹ̀lé ní àlàyé àdúrà àdúgbò pẹ̀lú pé ó di wàhálà ọ̀ wọ́n súnmọ́ ká padà kó tẹ̀lé rẹ̀ lọ́la yá. Wàlẹ̀ lẹ́sẹ̀ dá àlẹ́ ìgbìkébé báyìí wọ́n ti ń dọ́gbọ́n orí kan yẹn tó kì í tètè mọ́ ni. ṣùgbọ́n dà á là òun lọ́ sàdọ́ àwọn. so nípa bẹ́ẹ̀ wọ́n ní ìlú ọ̀hún kọ̀díkánà ti ní ọlọ́run Ọlẹ́gbàgbọ́ wípé ẹka àfẹ́hàn tí ó di hò ó, ẹka alẹ́ tí ó jẹ ẹ̀rọ àrùn, olóògbé Dàìyáàrù. Dàìyáàrù ó ní máa ń wà láwọn ọlẹ́ àtijọ́. Wọ́n lè ní ìyá sí wọ̀nyí, wọ́n ti fẹ́ ọgọ́fà àǹkálá tí wọ́n dáyẹ̀ wọ́n dá sí alẹ́ ìyàwó àwọ̀ tó lé kò nílò dé ẹgbẹ́ ìdàjíyàrù kò ọwọ́ tí wọ́n àgbẹ̀ pé akúnnẹ́wò ní ooo inú yóò sì máa dáhùn akúnnẹ́wò àdúrà ẹyọ ọ̀sán tí mo ní ó sì fi ṣàdúrà lórí ìsọ̀rọ̀ lọ́n bá yọ ìṣẹ̀dúrà o mẹ́ta kí n tẹ́lá o ṣe ìwà ìbáyẹn. Pété ọbẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n sọ àwọn ẹrú rẹ̀. Ọ̀láyé lè mú wọn sí ní bímọ ní sá ájẹ̀ àríkà àárọ̀ òbí àti káàkiri wọn wà ní pẹ̀lú ẹ̀sírẹ́ǹsì mi. Lẹ́bí náà tó fún bàjọ́ mo tó tó one thousand years tó bí kiri àádọ́ta ọdún náírà fifty years tó tó láàrin Tíkọ̀ wá ti nílò pa wọn. Ẹlòmí ò ṣe dáwà láàrin agbègbè tọ́pá rẹ̀ jọdún márùn-ún lọ tó lọ lókè ìlú àwọn ọmọ aládùúgbò tó lè jọ. Àmọ́ àìsí kókó bẹ̀rẹ̀, àìsí kókó bẹ̀rẹ̀, àwọn àmì ìgbọ́wà ọdún mélòó. Òun náà ti sáwọn ọ̀dẹ́ bá ti fi bá tó gbogbo ìgbà yàtá, wọ́n bá ti tàbílì rẹ̀ lọ. Ẹ̀rí, ọlájọ́ àìlòmídé lórí ìjọ, torí bẹ́ẹ̀ lọ́pì lọ́pì ẹ̀mí ìlú ẹ̀mí ìlú yóò ṣe lánú نعم. اذهبوا إلى غير اذهبوا إلى إبراهيم فيأتون إبراهيم فيقولون يا إبراهيم أنت نبي الله وخليله من أهل الأرض اشفع لنا إلى ربك ألا ترى إلى ما نحن فيه فيقول لهم إن ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله وإني قد كنت كتبت ثلاثا كذبا فذكر ظن أبو حيانة الحديث نفسي نفسي أذهب إلى غير طيري أولا بعد أن أبالو في أن الله إبراهيم عليه الصلاة والسلام ويأتون إبراهيم وقال الله إبراهيم ويقولون وأني أنت نبي الله إليه جاء نبي الله mo dẹ̀ tún jẹ́ ayò rẹ̀ fún àwọn tó wà lórí rẹ̀ fa ìlànà ìlàrọ̀ sí kéjì wa lọ sọ́dọ̀ àgbẹ̀dá rẹ̀ kọ́ lọ sí fẹ́ wà aláṣàrọ̀ ìlàmọ̀ náà ló fi sóòrí ohun tá a wà nínú ẹ̀ báyìí aláṣàrọ̀ ìlàmọ̀ ìgbà lápọ̀ náà sóòrí ohun tó ti dé bá wa báyìí ẹ̀kọ́ ló lákùnrin ìbọ̀rọ̀ yìí ìbọ̀rọ̀ yìí máa wá sọ fún ọ yìí pé alẹ́ ìsọ̀lá

ràdìdì lè sàkíù sàkíù ṣùgbọ́n sàmà ìjàgbọ̀rọ̀ ọ̀tọ̀ ní kàgàrà kìí ṣe ọ̀tá ó ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pátá òkú tó ti lè. ìtumọ̀ tó súnmọ́ láàkáyé kan àti ìtumọ̀ tó nínú màbàlá àwọn wọn pẹ̀lú àtàwòríyà ọwọ́ láti lè wà lùwà ìwà méjì àwòríyà ipa ọ̀rọ̀ mọ́ wọ́n ti lè wá àgbẹ̀rẹ̀ jọ̀gbọ̀n wọn rà mẹ́lẹ̀ fún àdùnkún látíwájú àgbàdo ti di ìwà lẹ́yìn àwọn ènìyàn ọ̀dẹ̀ dá nẹ́bí mọ̀tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam wọ́n á béèrè pé abákèrè dání pẹ́ níwájú rẹ̀ abákèrè wá dáhùn pé hàájí yàhàdìlì sẹ́lẹ̀ afínimọ̀nà kan ní ti ń tọ́jú sójú ọ̀nà jama tó kọ̀rẹ́ ti àbẹ́ ọ̀kọ̀rẹ́ ìtumọ̀ tó súnmọ́ làákà ìjù táwọn sáré gbà lẹ́nu ká ẹni tí bá mú yẹn lọ bí téèyàn lọ téèyàn ọmọ bẹ̀ ń ló ń bọ̀ wọ́n máa dúró bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ làwọn tó ń gbà lẹ́nu ilẹ̀ jìnnà èyí tí ń bẹ ẹ ti ń mú mi sọ̀nà débi wà ló jẹ́ náà lórí ilẹ̀ bá wájú rẹ̀. irú rọ́yẹ̀ náà ni wọ́n fi lọ́ọ́ parọ́ tààrà. ilé ìgbàdé ìgbà ìgbò parọ́ ni èdè dára èdè sàkíyè wọ́n ní kọ́ wá jíjú òòsà wọ́n ní èdè sàkíyè. alàyè ọ̀yà láti lọ jíjú báwọn pé yìí mórí yá wa

yàrá ni ó alọ sára mọ́ pẹ̀lú Gbèrè ní ọgbẹ̀tí kúrò wọ́pọ̀ ẹ̀, ọ̀yà ẹ̀rẹ̀ẹ̀rẹ̀ àti ìyá ọ̀rá yìí ní ìṣẹ́. Ó gbé ìtumọ̀ ọ̀dá àti ìtumọ̀ lọ́wọ́ àkọ́rọ̀. Ewé ní kéjì, wọ́n ti fàánà ọdún kẹ̀lé òun. Ìgbà tó gé gbogbo èrè wẹ́lẹ́wẹ́lẹ́ náà, ọgbà làwọn sì dáadáa wọ́n fà á láhàdá bí àlèhásì rẹ̀ yá ìwà àti ẹ̀kú wọ́n lè rè tí wọ́n bá sọ̀rọ̀. ó dálà ká ìwọ̀n padà nìyẹn tẹ̀ bẹ́ẹ̀ kí àdáadáa gbé Káàrùn pé ìgbọ̀ ìgbà àtọ́ ọ̀sẹ́ ìgbé bí i. Máa wù láyé ẹ̀ sí kò tó fún ìwé ìgbà ẹ̀. Mú ẹgbọ́n. Àbájáwò ló rẹ̀ mọ́ra ẹ̀sùn gbogbo ọ̀la ẹ̀fọ́ òun ẹgbẹ́ tí ò lè tí ní lára tí ò ní lára ní ẹgbẹ́ máa lọ ó ń fi lágbègbè rẹ̀ mọ́ta àti ìyọ́ kẹta kọ́ ẹni tó fi ọkọ̀ ìyàwó rẹ̀ ní àti gba àwọn ìgbà rẹ̀ léwu àti ẹ̀dá tẹ́kẹ̀ ìgbà àti rẹ̀ ní ìgbàgbọ́ tó yẹ. tí ìyàwó yẹn bá jẹ́ ìyàwó yẹn ó tó yẹ wọn ẹgbẹ́ ogun ọdún níyàwó lábẹ́ báyìí ẹ̀sọ́ méjì lọ́wọ́ sí ogun gbọ́dọ̀ fẹ́ fábílì ẹ̀ ó pe ìwọ ṣàwùdí yẹn ó tún pe ìwọ kí ni ọ àkàwé yẹn wọn kò sí ìyẹn rárá pé mùsùlùmí mùsùlùmí níyàwó ẹ gbogbo àwọn ọ̀wọ̀ yẹn lẹ́wàá tún pé ọ̀dà nínú ìyàwó rẹ̀ ọláwọn òkú òṣìṣẹ́ rẹ̀ àti kò ṣe táwọn àbá máa ń jẹ wá àti ìpínlẹ̀ ilé lẹ́wọ́ òun ní ìbẹ̀rẹ̀ ìkóṣù ìdúró ẹ̀. àwọn hukuku kan wá bẹ tọ́jà hukuku àkàwéyà ẹ wo bí hukuku márùn tó gbajúmọ̀ ní ìsìn. ìdá àlàkíyìdá òun fọ̀sẹ́lì màálé tọ́ba pàdé ẹ̀ sálámọ̀ sí wọ́n á sọ pé wọ́n ní à ẹ kí ẹni tí lọ yẹn ìyàwó mi kò tí ì yé rárá rárá kékeré sáǹtì ẹ̀ mọ́ ni. gbogbo àtàwọn máa ń jì táà níbi abala bẹ̀yẹn o kọ́dà ń bi tẹ́lómìn tó lédè tó lédè tọ́bi ìrẹ̀yàwó kò ní tiẹ̀ ní kò ní kò ní bí òjò kẹ̀. àgbẹ̀ ẹ̀ fún lówó ògùn ni. ó yẹ kọ́ lọ́wọ́ mo béèrè pé ló ti ṣe ọ́. Ọtọ ní tètò ti zaujiya ó ti wá pé hukuku kí ni àkàwíyà ọwọ́ akú ẹdígẹ́dì ó fi ó ti alhamdulillah àwọn àgbẹ̀ ṣe ọmọ àwọn àbúláì ní máa dà ló ha ọyá ẹ̀ ni ó tó rẹ̀ nú ẹ̀sìn ni sọ̀rọ̀ ìyàwó nìkan ti alhamdulillah sọ ọwá ní èmi náà wá sọ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nẹ́fì nẹ́fì bẹ́ẹ̀ni mi ó sì lánú ìyá lónìí ní ó ìdìbò ìlà àgọ́ ìrì ẹ lọ fẹ́ lómi ìtọ́ yàtọ̀ sí mi ọ̀yà. ìdìbò ìlà Musa fayasuna Musa fayakulun ya Musa anta rasulullahi فبلغ الله برسالته وبكلامه على الناس اشفع لنا إلى ربك ألا ترى إلى ما نحن فيه ويقول إن ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله وإني قد قتلت نفسا لم أؤمر بقتلها نفسي نفسي نفسي أي آه، الله ذلك الله ذلك موسى ويأتينا موسى عليه السلام والسلام أنا يوم بعد الله بعد موسى ويقولون يا موسى wọ́n ṣẹlẹ̀ mọ́ta àtàwọn tó ló wà jíjẹ́ ọlọ́run jẹ́ pásítọ̀lá àtàwọn òṣèlú sáàlá ọlọ́run wọ ọlá fún ẹ pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tó fi ràn ọ̀sọ̀tẹ̀ kì í ní ìyàrá náà pẹ̀lú kó tún bá ẹ sọ̀rọ̀ tí ò túbọ̀ ọlá bẹ̀ fáwọn èèyàn ìṣọ̀ àìlànà ìlà àrọ́bì torí bẹ́ẹ̀ kéjì wà lọ́sọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ mọ́ lọ́sí aláǹtarọ̀ ìlànà láàrín fi sóò ní ọdá wà tó ẹ̀ yìí aláǹtarọ̀ mọ́ ọdún aláǹkọ̀ọ́nà sóò ní ọdún ìṣẹ̀lẹ̀ sí wà yìí ni ọ̀yọ̀ kúrò láàrín mọ́ta mọ́ta wà sọ mọ́ ìwé ìṣẹ̀lẹ̀ ọ̀fì ọ̀dọ̀gọ́ ti balẹ̀ yọ ọmọ bá dọ̀rọ̀ láàrín yẹ sọ ọ̀dọ̀ òwúrọ̀ ńlá àtẹ̀lé àdúmà ti bínú lẹ́nu ẹgbẹ́ kò fi wẹ̀ ṣáájú ọ̀lá ìyẹ́ sọ فإني قتلت نفسا بمثل فهمها لم يكن موصوفا بها لما قال لا تسمع تلميذ صار بين السورة Àwọn ọmọ bá yẹn ti gbọ́ra. Torí bẹ́ẹ̀ nẹ́fsì nẹ́fsì ẹ̀mí mi bí ó ti lágbóyà, òun ni إلى عيسى إلى عيسى. اذهبوا إلى عيسى فيأتون عيسى فيقولون يا عيسى أنت رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه وكلمت الناس في صبيا اشفع لنا ألا ترى إلى ما نحن فيه ويقول عيسى إن ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله ولم يذكر ذنبا نفسي نفسي نفسي الله العلماء العلماء النبي عيسى عليه الصلاة والسلام فياسود عيسى ويجي أمام قلبا يمكن يرد حديث لا داعي أو كيف يأتون فيأتون فيه أو سعيد وسلطان مصوري يلي إسلام فايوي أيها أبو تبقى ìwọ̀n lọ bá dámọ̀ àdúrà nígbà àdúrà bá kiri ìdàrẹ́ nílé yìí. à ń sọ̀rọ̀ àdé ìdòmíta ìbò bàtà lọ́pẹ̀ yẹn. ẹ̀rí ẹlọ bá nẹ́bí Ìsá alayhi wassalam ọ̀yà fún Ìsá wọ́n máa lọ bá nẹ́bí Ìsá alayhi wassalam ọ̀yà fún ní ya Ìsá wọ́n ní rẹ̀ Ìsá anta rasulullah òjíṣẹ́ ọlọ́run ní ẹ ọ̀kẹ́lẹ́mùsà náà sàfihàn ó sì bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ ayé àtọ́gbàjọ́ ìdè Abdullah Abdullah ọ̀dẹ̀ àdáyé ẹ̀rọ ọlọ́run ní ọlọ́run وجعلني نبيا واسلم الى وجعلني مباركا اينما كنت اسلم لي في كل يوم واوصاني بالصلاه والزكاه ọmọ abúlé àti ẹbí kéwòn ní ẹzàdá mọmọdé wà láyé mọmọdé wà bí wà nígbà tí ó ní bí sọmọ dáadáa sí àbí wọn lọ bẹ yàrá ìwé ìjọba àwọn sọtẹ ìjà òṣèlú lájọ ní kọ ọmọ òṣèlú lórí ikú òṣèlú àmọ́ àrẹ ìjọba ọmọ wọlé torí bẹ́ẹ̀ lórí ìtẹ́ báyìí ọ̀tẹ́ ìyọ̀ tó yí ìwé àìsàn àìlà àbáyọ. ìwọ lẹ́ẹ̀dẹ̀ ní gbólóhùn tó látọ̀dọ̀ àlá tó ju sí mọ́ríàm ọ̀rúurú mi ẹ̀mí tó tó wá látọ̀dọ̀ ọlọ́run aláṣàrà ọmọ náà lókè tó orí mú dáwà tó rẹ̀ yìí aláṣàrà ọmọ ọkùnrin alákọ̀ọ́lẹ́ orí mú tó ti dé bá wa báyìí ọ̀yẹ̀ fún ìlànà àyíṣà àbílá ẹ̀yìn sáwà àtọ̀rà ìgbẹ̀ ìgbẹ̀rọ̀bì ọ̀dọ̀gọ́ ti bá níyàwó ọmọ ọlọ́dán tábàbí àtẹ̀dá àti ti bí lulẹ̀ láti yẹ sọ ọ̀gbọ̀n òbí ńlá òbí rẹ̀ sáájú báwo ojú ọba sílẹ̀ ọ̀dà àpọ̀ ẹ̀sẹ̀ kẹ́kẹ́ bá nílẹ̀ yìí sáfẹ̀. èyí tẹ̀ bá máa sọ pé wọ́n máa ka àdìgbò gbogbo ẹ̀ tọ́lọ́ ní wọ́n fèrè à ń àwọn òbí ra ìlú kò ṣé ní yàtọ̀ إذا إلى محمد صلى الله عليه وسلم فيأتون محمدا صلى الله عليه وسلم فيقولون يا محمد أنت رسول الله وخاتم الأنبياء وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر اشفع لنا إلى ربك ألا ترى إلى ما نحن فيه فأنطلق فأتي, فأتي تحت العرش فأقع ساجدا لربي عز وجل ثم يفتح الله علي من محامله وحسن ثناي عليه شيئا لم يفتحه على أحد قبلي ثم يقال يا محمد ارفع ربك سل تعطى واشفع تشفع فأرفع ربي فأقول أمتي يا ربي أمتي يا ربي فيقال يا محمد أقل من أمتك من لا حساب عليهم من الباب الأيمن من أبواب الجنة وهم شركاء الناس فيما سوى ذلك من الأبواب ثم قال والذي نفسي بيدي إنما بين المصراعين من مصارع الجنة كما بين مكة وحمياء أو كما بين مكة وبصرى. أري بين ذي بيانا ألا لا محمد صلى الله عليه وسلم فيأتوني إذا لم يوم فيقولون يا محمد ويا محمد أنت رسول الله إذا لم يجد وخاتم الأنبياء ولو طلع النبي أن يقول يا سعيد وكفر الله لك ما تقدم الله تعالى يقول لك وتستاج من ذنبك وتستاج من سير وما تأخر أبيدك اشفع لنا إلى ربك ولك سيدة وعلى الله تعالى لا ترى ما نحن أو لو دعوا عن لا ترى ما قد بلغنا أو لو نتبع عليه عليه الصلاة والسلام عليه فآتي تحت العرش ما هو الذي على العرش هل في قصير يوم كذا تعتمد ما الذي على العرش وعقع ساجدا بربه ما هو العرش يقول إن الإخلاص ذلك ثم يفتح الله عليه فلو وأنت استيقظ لي ويلزمه لي من محارمه ها آه، يوم في الماضي إنه يرى وحسن السلام عليه àdíjọ́ dáńtò láàbí èrò ìwé ṣe aláàmìyẹ fúdá òní àhàdì gọ́ọ̀bìlì tó máa sí fún àwọn ènìyàn kò sí فارفع فارفع رأسي كلما تريد الله فأقول يا رب ما لي والله جلالا أمتي أمتي إجابي إجابي ها بوضع الله ويقال يا محمد وأنا يا محمد أدخل الجنة عمير مقدس هو باب الجنة ولا حساب عليه ẹni tí o lè gbèrò rẹ̀ pẹ̀lú ọrùn ara tí ń yí òkàbọ fún àìjẹnà من الباب الأيمن لأنه أعطاته من الباب الأيمن ọ̀rẹ́ báwọn tó ń tó wọ́n ní ìlú sẹ́rábà wọ́n ní ìlú sẹ́wọ̀n àwọn tó ń gba ọlọ́wọ́ bá sára àtọ́jọ jáde mẹ́yẹ wọ́n ti lẹ́ dọ́gbẹ́ wọ́n ilé ẹgbẹ́ rẹ̀ lérò bí wàhálà ọlọ́sìn ìlú ẹ̀sẹ̀ wá kẹ́lú. báwọn yẹn wà lójẹ́lẹ̀ lágbẹ́ ọ̀tún ìlú àti wọ́n mú ṣọ̀dá náà àwọn èyí akẹgbẹ́ àwọn èèyàn tí ó nà sí àdáyé nàìjíríà níbi wọn bá bá yàtọ̀ sí inú àwọn ọjọ́ ni wọ́n lè wọ́n lẹ́sìn iná fún Muhammad yẹn wọ́n ni màá fẹ́ mi tẹ́jú àtẹ́jú tẹ lọ́wọ́ rẹ̀ fúra ìjọba ọ̀pẹ́ ìjọba ìjọba sọ̀rọ̀ àyè láàrin bí ká sọ pé lẹ́kùn ní awẹ́ méjì láàrin awẹ́ méjì ní mọ̀sọ̀rí ìjẹ́sìnà nínú awẹ́ méjì sí àlùjẹ́ làkàmà bẹ́yìn mọ́kà tàwà hajjá ọjà bí àárín mọ́kà sí hajjá ìlú tó ti sí mọ́kà ní ẹ̀rùkà tó fẹ́lá àárín mọ́kà sí bùsọ̀rọ̀ ilẹ̀ sáà wọ́n ti kó ṣe ìṣòyè ọlọ́run ara ẹgbẹ́ wà lẹ́nu ilé ìgbọ́n kò kọ́lé wọ́n fẹ́ hàdé ti jáde lé sixty five thousand ọ̀sẹ̀ ọ́ a tún bá ní níwájú ṣùgbọ́n lọ́dà láwọn àdéjì méjì ìdájúgbó ẹlọ́dúnlọ́dún márùn méjì àbẹ́ padà bẹ̀. òun ni pé ìṣìbá ìdàbí ìṣòwò àlùkúnlá ti àwọn ìṣẹ̀fà àti ìgbìmọ̀dì pípa mọ́tà tẹ́lẹ̀ máa fa àjọ àṣàfà àmọ́ fújọ rẹ̀ àdéjì àbí wọ́rọ̀ ẹ̀rọ ìjọba ọ̀sán وأريد أن أكتبي دعوة شفاعة لأمتي في الآخرة. قال صلى الله عليه وسلم النبي لولا توان فأريد إن شاء الله èmi wà ń gbèrò lágbára ọlọ́run a ní àṣẹ́lẹ̀ àjá àwà sí ìtọ́jú àjọ àtẹ̀lé fáwọn ọjọ́ ní ọmọ ìṣẹ́ àwùjọ ìṣẹ́ àwùjọ gbogbo pọ̀lọ́ ní àlejò ẹ̀dá ti láì ṣẹ́ òkúta òkúta wáyé báàbò mọ́ ìlú láì tààlà olùdókòwò káàdì ìgbà òkúta ìdájà lè tẹ̀sán àtàràkùn tàbí wá ní. Adéjì méjì láàbù ní olóyè sọ̀rọ̀ àdéjì Adéjì látọ̀dá ló ti wá ìlú lọ sí. Kullu nabiyyin sa'ala su'lan aw qala li kulli nabiyyin da'watun qad da'a biha فاستجيب فجعلت دعوتي شفاعة لأمتي يوم القيامة. آه أرجو بعد النبي لو بيري بيري فوقا. àbíká tó gbogbo ànẹ́bí lọ́ládùá kọ̀ọ̀kan tó ti di sàdúà tọ́lọ́ńtẹ̀ ti gbà ló sì lè fi gbé kalẹ̀ fún ajé ìdìbò ìjọ ọdún níjọ́ gbígbà ìyáàmù ọlọ́run dákun ní káwọn àjọ ẹni tí ilé òjòjì àtàgbégbà ọlọ́run àìsọ́lá tó jàmá ẹni tí ó fi àtúndélé gba sùhálì lẹ́nu sọ̀rọ̀ àádọ́ sórí ẹ̀rọ sọ̀rọ̀ nígbà